ètò ojúmọ́ rẹ òun náà ni à ń bá bọ̀ òun ni tó bá bá lọ ló bá kú àti ń yẹ ètò ọrọ̀ ajé wò pẹ̀lú ọdún tó kọjá ọdún tuntun la tún wá wà yìí gẹ́gẹ́ bí àlejò wa ti sọ lẹ́ẹ̀kan wọ́n ní ètò ọrọ̀ ajé hmm, ó pẹ̀lú ètò ìṣúná táwọn olóyìnbó ń pè ní budget wọ́n ní àìtètè ka budget ní ọdún tó kọjá àìtètè buwọ́lù ìrìn àbàràbà rẹ̀ òun náà ló sì ń bá wa dì sí lọ ẹ jẹ́ àwò mm, ètò ìṣúná owó ti tọdún yìí nígbà yẹ pé nígbà ọdún fẹ́ parí lọ́dún tó kọjá la ṣẹ̀ṣẹ̀ buwọ́ lu tọdún tó kọjá àti ìnádébì kankan àtúntì fẹ́ ná tọdún yìí mo fẹ́ buwọ́ lu tọdún yìí ẹ̀ṣẹ̀ yìí ò lé ní àwọn ètò ìpín ìdókòwò ètò ìpín ìdókòwò tá sí shares báwo náà ṣe ṣe ní ọdún tó kọjá gbogbo eléyìí òní èmi àti àlejò mi Adéníyì Eh, Báńgbóyè ní àjọ máa gbéyẹ̀wò alàgbà Báńgbóyè ìfètò ìṣúná owó ẹni nígbà tó kù fẹ́ẹ́rẹ́fẹ́ ti ọdún tí ó kọjá kò kẹnubẹ̀pọ̀ ọmọ ṣẹ̀ṣẹ̀ bọ́wọ́lù láìṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kówó síta rabaraba rẹ̀ sì tún wà ń tàbí sí i àti ìná àti ìjẹtẹni tán àtúntì ń sáré wojú míì ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ tí kò ṣe pé láì tipa aná ti tẹlẹ̀ tán tá a bá tún kó míì mọ́ ọ̀fọ̀n ṣé wọn ní kojú bọ̀ ọ́ ṣé wọn ní kojú bọ̀ ọ́ torí àwa là ń pariwo ìwà àbàjẹ́ ìwà àbàjẹ́ àjẹbánu owó tán tí ìnà tán tẹ́ ẹ tún kó míì mọ́ ṣé lèyí kò ní fa corruption. kò lè fa corruption because uh, in budgeting or in eh, in, uh, in economics wọ́n máa ń pè nǹkan ní physical year which is twelve months oṣù oṣù méjìlá téèyàn bá dẹ̀ wà Uh, ìjọba ó gbọ́dọ̀ ní àwọn àwọn ìlú mi wọ́n máa ń fọ́lù physical year calendar wọ́n máa ń fọ́lù ẹ̀ tìlẹ̀ látà ìlú wa ó ní bó ṣe jẹ́ hmm. but tí a bá tètè tí a bá tètè ṣe ti yìí hmm. tí ò tá àjẹkù wọlẹ̀ bíi ti two thousand and eighteen mo lérò pé nǹkan á tún á sípò jù and eh, á tún sípò jù bó ṣe wà tẹ́lẹ̀ and another thing nǹkan míì tún ni pé recurrent mm, expense máa ń pè kankan ní recurrent expenditure. owó tà ń ná. bí àwọn owó bí owó tà ń ná jẹ hmm. jẹ ká ẹ jẹ́ kí n lo pé kí n lò ó owó tà ń ná dẹ̀ yàtọ̀ sí àwọn nǹkan tó máa ṣe àǹfààní fún wa lọ́jọ́ iwájú. Hmm. lọ́jọ́ tá a bá ti rà ní ìsín o irú ṣíà ní ìsín àti rà ní ìsín a lè wọ́n ra ṣíà míì mọ́ fọ́dún márùn-ún. márùn-ún mẹ́fà àmọ́ kó kíjọba jẹ́ kí capital expenditure wa kó pọ̀ ju current ò lọ but lọ́wọ́ tá a wà current ó pọ̀ jù kí ló dẹ̀ fà á àwọn amòfin àwọn amòfin wa owó wọn wọn lẹ́lòmíì ń gba thirteen million lóṣù wọn lẹ́lòmíì ń gba ẹlòmíì gan àwọn kan tiẹ̀ sọ pé àwọn ò tiẹ̀ mọ iye tó ń gbà hmm. so gbogbo nǹkan báyìí tí government bá wọn máa pè wọn máa ń pè ní cost of governance tó bá lè tó bá lè reduce the cost of governance ìyẹn náà tún á jẹ́ kówó tí wọ́n máa ní owó tán ní ìdájẹ́ kí ìyẹn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ni wọ́n ti ń dúnkokò rẹ̀ ní orílẹ̀-èdè yìí mọ́ ìjọba pé bẹ́ẹ̀ bá fowó kúnwó oṣù wa o ó di dandan àwa náà à ní ṣiṣẹ́ tó bá sì ní bẹ́ẹ̀ bá ti ṣiṣẹ́ ẹ̀yìn gbowó hmm, wọ́n ní oníkálukú wọ́n wá ń fẹ̀gẹ̀ síra wọn tẹ́ wo àwọn ilé ẹ̀kọ́ gíga àwọn olùkọ́ wọ́n wà ní ìyanṣẹ́lódì láti bí oṣù mẹ́ta kí ni eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé torí àwọn òṣìṣẹ́ ń pariwo gẹ́gẹ́ bẹ́yìn náà ti sọ ní àwọn amòfin owó tí wọ́n ń gbà ti pọ̀ jù àwọn òṣìṣẹ́ ní owó táwọn ń gbà ti kéré jù kí ni ipa tẹ́lẹ̀ ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé. ó ní ipa tó pọ̀ nítorí pé àwọn òṣìṣẹ́ yìí àwọn òṣìṣẹ́ ìjọba àwọn ni ẹ̀mí iṣẹ́ ìjọba àwọn dẹ̀ ni ẹ̀mí ẹkọ́nọ́mì orílẹ̀-èdè gangan tí bá sọ pé tí nlc bá délé ní tó bá láwọn fẹ́ tó bá ní kí gbogbo wa ká má jáde àtònímọ́tò àtẹlẹ́ran àtòní àtòní báǹkì o gbogbo wa kò sẹ́ni tó máa jáde àwọn ni ẹ̀mí ìrírí orílẹ̀-èdè ó wá ṣe mí láàánú pé gẹ́gẹ́ bí ládùúgbò gbogbo owó táwọn tíjọba wa tíjọba ń rí àti owó táwọn àwọn amòfin wa àtàwọn òṣìṣẹ́ ìjọba lókè tó ń gbà wọn ò lè san thirty thousand naira bẹ́ẹ̀ tiẹ̀ lè san tó bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ minimum wage kẹ́ bá tiẹ̀ lè ṣe ní. bóyá ẹgbẹ́ ọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. àwọn dẹ according to kọta àdẹ̀gbọ́n náà àwọn gómìnà ló wà ń di ló wà ń di àìlóòsàn. ṣé àrò pé wọ́n ti tòṣèlú bọ̀ tó rà sí ń bọ̀ lórí ètò òṣèlú náà o pé ètò ọrọ̀ ajé pẹ̀lú ètò òṣèlú pàápàá ètò ìdìbò tá a fẹ́ ṣe yìí ṣé kìí ṣe pé bóyá ètò ètò ìdìbò òun ló ń kó bá ètò ọrọ̀ ajé. ó ń ṣe ọ̀rọ̀ ètò ìdìbò ìmí inú àwọn gómìnà yẹn kẹ́ni má nípọ̀ nù wọn hmm. ìmí inú wọn ń lo private jet owó tó yẹ kó fi san owó òṣìṣẹ́ wọ́n máa fi san wọ́n máa fi gun private jet káàkiri tí mi bá fẹ́ lọ sí tó bá fẹ́ lọ Àbújá láti state yẹn ó níye tí private ó níye dollars tí ó máa san fún private jet irú àwọn èèyàn bẹ́ẹ̀ rẹ̀ inú wọn lẹ́ máa ti rí pé wọ́n á ní àwọn òróró san àwọn òṣìṣẹ́ so gbogbo wọn kò ní kò ní nǹkan ṣe pẹ̀lú òṣèlú ẹni má ní ni ó pọ̀ jù nù. pẹ̀lú bá a ṣe wá sanwó fáwọn òṣìṣẹ́ yìí ṣe lè gan òun nípa tó ń kó nínú ètò ọrọ̀ ajé. ó nípa ó nípa torí pé èmi máa tiẹ̀ ní pé mo máa gbóríyìn fún àwọn tó ń ṣe àkóso NLC àwọn ọ̀gá wọn torí pé wọ́n ti ní sùúrù pẹ̀lú ìjọba wọ́n ti ṣe meeting lọ́pọ̀lọpọ̀ àmọ́ sọ ni kì í sùúrù kì í tó kì hmm. í sùúrù kì í pọ̀ jù àbí tí ì bá ní tó hmm. so máa ní máa bẹ̀rọ̀ wọn pé kọ́ ní sùúrù pẹ̀lú ìjọba kọ́ dẹ̀ kọjẹ́ pé kọjẹ́ kọ́rọ̀ yìí tó ó níyànjú hmm. torí pé tó bá lọ fún strike kò ní dà nǹkan tó máa worst ọ̀pọ̀ ń sọ pé tí wọ́n bá fi owó kún owó òṣìṣẹ́ pé lè yóò tún fà á pé ètò ọrọ̀ ajé nǹkan tún gbówó lórí bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé ẹ jẹ́ kán tiẹ̀ sanwó fóṣìṣẹ́ wọ́n máa sanwó fóṣìṣẹ́ ìyálọ́jà ìyálọ́láta gbogbo wọn náà àwọn náà ò rí jẹ nínú mùdùmùdù yìí bó ló ṣe rí lójú yín àwọn kan ní ẹ bá sanwó tó pọ̀ jù fóṣìṣẹ́ ẹ owó tó kéré jù bẹ bá fowó lé nǹkan ò lọ́jà àwọn kan ní kò ní wọ́n gẹ́gẹ́ bí ẹni tó nímọ̀ nípa ètò ajé bó ló ṣe rí lójú yín. mi ò ní sọ pé nǹkan máa mi ní gbà fún nǹkan mi ní gbà nǹkan tó sọ wọlé yẹn fully because nítorí pé nǹkan tó máa ń jẹ́ kí nǹkan wọ́n nílùú yìí tàbá ní pé ká wò tàbá wò látàtẹ̀yìnwá epo ni epo ló ń jẹ́ kí nǹkan wọ́n jù ní kò ń ṣe ọ̀rọ̀ kò ń ṣe owó oṣù tàbá wò ìjọba ṣe ọṣẹ àpúrúvù salary increase fáwọn ọlọ́pàá tó lè máa ṣe díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ yẹn èmi lérò pé kò ní kò lè jẹ́ kò lè ọdún nǹkan nǹkan lè nǹkan lè gbé pẹ́lí o. ipò bóyá àwọn ìyá lọ́jà náà láwọn náà fẹ́ jẹ hmm, tàwọn ń kò ní effect ẹ̀ ò ní pọ̀ effect ẹ̀ ò ní pọ̀ ju ẹ̀wògbà tí ara nǹkan tó jẹ́ kí nǹkan ẹ̀wògbà tí epo wà ní eighty seven naira hmm. láti eighty seven naira wọ́n á gbé lọ sí one forty five so nǹkan tó máa ń jẹ́ kí economy wa yìí gan ó rí bákan ó yàtọ̀ so nǹkan epo gangan ló máa ń jẹ́ kí nǹkan wọ́n nílùú kò ń ṣe èyí táwọn èèyàn sọ. Hmm, kì í ṣe inflation tó ẹ jẹ́ àwa wo ètò ìpín ìdókòwò ọ̀pọ̀lọpọ̀ tó ní ètò tó ní ìpín ìdókòwò tá a mọ̀ sí shares wọ́n ní ah, ọdún tó kọjá ẹ̀ kò dáa rárá rárá rárá nítorí ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ni wọ́n kó gbá wọlé bẹ́ẹ̀ làwọn kan ní ọdún yìí ó dáa o nítorí pé ètò ìpín ìdókòwò owó rẹ̀ gbé pẹ́ẹ́lí sí i bóun ṣe rí lójú yín gẹ́gẹ́ bí ohun tó mọ̀ nípa ẹ̀ nǹkan tèmi wí ni nǹkan tèmi rí sí ni pé ìlú gangan ni nǹkan tó kojú sẹ́yìn kan ẹ̀yìn ló kan sẹ́lẹ̀ mi lórí ọ̀rọ̀ shares share share price tẹ̀lé ń wò yẹn ìpín ìdókòwò kò kí ń kò kí ń dédé lọ sókè kò kí ń dédé wálẹ̀ ó máa ń react information tí information bá da share price máa increase tí information ò bá da share price ó máa wálẹ̀ so gbogbo nǹkan báyẹn ló máa ń ní ní gbogbo nǹkan mẹ́rin ni share price máa ń react sí. ṣùgbọ́n lọ́dún tó kọjá bò ló ṣe rí. ní ọdún tó kọjá tá a bá wo òkè ká wo ọ̀rọ̀ finance minister àfihàn ìsàmù gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ àtàbà ní mẹ́nuba gbogbo nǹkan tó ṣe gbogbo àwọn nǹkan báyẹn kò ń ṣe nǹkan tó dáa ní ọdún tó kọjá àwọn bank gbogbo àwọn gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ló ló ní reaction ló máa ní reaction sí àwọn tó ra even budget náà. No urgent implementation ó ní ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìpín ìdókòwò. kí wàá ní ká máa retí ní ọdún yìí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí. gẹ́gẹ́ bá a ṣe sọ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò e, ìdìbò tó bá jẹ́ pé àwọn tó wà ń bẹ̀ náà ló máa kọ̀ntínú ọlọ́run ló ní dédé ọlọ́run dẹ̀ ló mọ bọ́ọ̀lù àṣẹ nǹkan tó ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ iṣẹ́ dáadáa tó ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ kọ́ tẹ̀síwájú lórí ẹ̀ gbogbo ọ̀rọ̀ infrastructure títì eh, reluwé iná omi tó bá lè máa ṣe lọ táwọn ọmọ aráàlú tó bá ń ṣe gbogbo yẹn economy náà kí tó bá tètè pass budget kí policy kí policy stability náà wà kí gbogbo nǹkan hmm. bẹ́ẹ̀ yẹn bá wà economy máa ó máa reflect ó dẹ̀ máa wà ó. tó o tán lẹ́nu ó kò ní kò alàgbà adéníyì gbàngbóyè emmanuel wọ́n ti ń ṣàlàyé fún wa ẹ̀yà àti ọrọ̀ ajé ẹ̀tì àwọn náà ti ń ṣàlàyé wọ́n yànnàná ẹ̀ alàgbà Bámgbóyè ẹ̀ mo fẹ́ lọ sí ìpèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ àti nǹkan kan táwọn olóyìnbó ń pè ní balance of trade tàbá wo ó ìjọba wọn ní ọ̀pọ̀lọpọ̀ wa hmm, mo ní pé gbogbo ohun tá a fẹ́ lò ìlú òyìnbó ìlú òkèèrè òní àti máa ń kó wọn wá yàkókò rèé kẹ́yìn gan kẹ́ ẹ ronú àwọn tẹ́ ẹ lè ṣe ní orílẹ̀-èdè yìí láti lè jẹ́ pé owó wa tá à ń kó lọ sókè òkun ọ̀ràn tá a fi máa kówó lọ sókè òkun káwọn ará òkè òkun káwọn náà máa kówó wá síbí káwọn náà máa wá kó ọjà wa àbí kẹ́yìn gan máa kó ọjà yín lọ sókè òkun láti lè máa gba owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ wálé wọ́n ṣe ètò kan pàtàkì ní ọdún tó kọjá wọ́n ní ẹ máa kó àwọn oúnjẹ wa àwọn ọ̀gbìn wa ṣùgbọ́n wọ́n ní ẹ̀ kíní yìí ò lè ṣiṣẹ́ kó tó dọ̀hún ọ̀pọ̀ ọṣù ti bàjẹ́ ọ̀pọ̀ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n ti dírọ̀gì lórí omi kí lẹ rò pé ìjọba tún lè ṣe lórí pé à ń jẹ́ kí owó wa tí ó ń lọ sílẹ̀ òkèèrè ó dínkù kàràn kó owó wa máa lọ ilẹ̀ òkèèrè nílé tó wọ ilẹ̀ òkèèrè tí ò fi mọ̀ wá síbí. nǹkan tó fà á náà ni pé hmm, ìjọba ní gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn nǹkan ẹ jẹ́ ká mú fíbi pẹlẹbẹ àfi mọ́lẹ̀ jẹ ẹ jẹ́ ká mú láti ìjọba àwa gangan nílùú wa ń bíbí ìjọba ní gbogbo àwọn nǹkan amáyédẹrùn infrastructure wọn ó yẹ kí wọ́n mójútó ọ̀rọ̀ iná ọ̀rọ̀ omi ọ̀rọ̀ títì hmm. tí gbogbo yẹn bí tí gbogbo àwọn nǹkan báyẹn tí ó bá ti wà tó bá ti da tó bá ti ẹni tó ń fi ètò ààbò ńkọ́ ètò ààbò gẹ́gẹ́ bí mo ṣe sọ̀rọ̀ ń pa àwọn àwọn tó ń da ẹran tí fọkànbalẹ̀ bá wà ní máa ṣe ní máa lè lọ sóko bára bá balẹ̀ wọ́n ní bóde odò bí ìgbẹ́ ni ìlú bẹ́ẹ̀ ni gbogbo nǹkan báyìí tí gbogbo tá bá ti lè ṣe gbogbo yẹn inú àwọn èèyàn á dùn láti ṣòwò hmm. owó táwọn èèyàn náà fi ń ṣe òwò ẹ jẹ́ ká fi àkíyèsí owó ná bóyá mò ń fi ní ọ̀sẹ̀ mò ń fi ẹgbẹ̀rún kan náírà mo fi ń repo sí jẹ́nẹrétọ̀ mo mọ̀ pé tó bá jẹ́ iná mọ̀nàmọ́ná àwọn ti nẹ́pà ni ó lè má tó bẹ́ẹ̀ ó lè jẹ́ five hundred ó lè má kọjá igba náírà gan. so ìyẹn owó yẹn o máa fẹ́ o máa o máa ní ipa gidi hmm. tó máa kó nínú cost of production ti nǹkan tá fẹ́ ṣe hmm. so ìyẹn tá a bá níwèé ká wò ìjọba kan ṣe ètò àti hmm. kíní transport ọ̀ọ́ká mọ́nu kò lọ́rọ̀ náà transportation rail rail transportation tó ń ṣe wọ́n tètè bá wa mójútó so that ìyẹn náà á tètè àwọn èèyàn náà gbogbo èèyàn ló máa wà lójú títì accident náà máa reduce ó máa ó máa á dínkù eh, gbogbo àwọn à ń gbìn à ń gbé eh, ẹ̀ ń sọ̀rọ̀ nípa preservation lẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ hmm. à ń gbẹ̀fọ̀ à ń gbé gbogbo ẹ̀ gbogbo àwọn réèlì yẹn train ó fast ju mọ́tò títì lọ hmm. gbogbo àwọn kan bẹ́ẹ̀ yẹn tá a bá ṣe and government náà wọ́n ti ṣe àwọn ètò kan wọ́n pè wọ́n ti fún àwọn wọ́n ṣe àwọn ètò kan kan pè ní concession fáwọn tó bá export kan kan kan create aware, more awareness hmm. ìdánilẹ́kọ̀ọ́ because eh, nítorí pé àwọn èèyàn ò mọ̀ hmm. àwọn oníṣòwò ò mọ̀ wọn ò mọ̀ pé ah, irú àǹfààní yìí ó wà tí bá lè tí bá fẹ́ gbé kòkó jáde tí bá fẹ́ tí bá fẹ́ gbé eh, àwọn nǹkan wa tí bá fẹ́ ẹlòmíì ò mọ̀ hmm. àwọn eh, government agency wa náà ìmí inú wọn kó tó gbà púrúvà ilé kó tó gbà púrúvà ilé bẹ́ẹ̀ni ọmọdé wọn wá jẹ́ kí gbogbo ẹ le kókókókó gbogbo kínní ni kí àwọn ìjọ gbogbo ẹ náà seventy percent ní ọwọ́ ìjọba ló dá lé lórí. Hmm. ìjọba náà ń gbọ́ yín <laughs> ẹ máa ń bá wọn sọ. ọlọ́run àjọ gbọ́. àmì tábà wò ó ní ẹnujọ́ mẹ́ta kan bàbá lọ sí àwọn apá ibì kan mọ̀ pé àwọn ará àdúgbò yìí wọ́n mọ̀ jẹ́ ní ó mọ̀ ní lóòótọ́ ni a bá mú láti bí ìpínlẹ̀ Ògùn mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun Kogi Kwara ẹ ra àwọn Chinese wọ́n ti dé lọ́pọ̀ yanturu kí náà wá ṣe kaṣú ni bí wọ́n sì ti ń kó kaṣú bẹ́ẹ̀ náà ni wọ́n ń lọ sí èmi londo èmi lèkìtì láti lọ́ọ́ máa kó àwọn igi àwọn igi wa kí lẹ rò pé ìjọba lè ṣe pàápàá nítò ìpèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tí àwọn ará àtọ̀húnrìnwá tí wọn fi ní máa wá kó wa lẹ́rú lẹ́lẹ́ǹkejì nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbà láti ṣiṣẹ́ ní àwọn oko yìí àwọn ọ̀dọ́ wa ni àti pé ṣé àwa gangan ṣé àti ní àtinúdá àbá àti ní ọgbọ́n láti lè ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yìí táwa gan kó lọ sílé òkèèrè fúnra wa orí èyí tí àwọn fi ń wá tí wọ́n fi wá ń fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ kò kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n máa ń sọ pé ilé ládìyẹ níyì hmm. àwa láàmọ ìfọtọ́lọ́ ìlú kan wà ní ìpínlẹ̀ Ondo mo ti gbàgbé orúkọ ìlú yẹn wọ́n sọ fún mi àkọ́rí ìgbà tí mo délùú yẹn wọ́n sọ fún mi pé èyí ò lè ṣòwò ọsàn bẹ́ẹ̀ tó tà. kí ló dé. wọ́n ní tẹ bá máa fi mú tẹ bá máa fi gòkè tẹ bá máa fi rìn sí ẹ máa rí ọsàn ọsàn gan máa ń bàjẹ́ lórí hmm. ẹ bá dé Benue náà àwọn ibì kan wà ń ní ọ̀sẹ̀ pé ẹ lè ṣòwò máńgò ń gbogbo àwọn kinní ibẹ̀ kẹrin ọsàn sìn ẹ lè fi ṣe juice. bẹ́ẹ̀ni. ìlú wa ìlú wa tàdé wa iná Ọlọ́run Ọlọ́run bùkún wa pẹ̀lú population tó pọ̀ àpọ̀ dáadáa ìyàwó èèyàn pọ̀ so àwa mo máa tún padà sórí ọ̀rọ̀ tí mo sọ náà ni pé awareness. Hmm ọlọ́run bò ọmọ àtàwájí lóòrèkóòrè ìtanijí ìtanijí ah, nǹkan báyìí so that ẹlòmíì náà ẹlòmíì wà tó yẹ pé ẹlòmíì gan ti rò kù ó ti rò rẹ̀ pin pé òun because kò sówó lápò àmọ́ téèyàn bá fọ téèyàn bá fara balẹ̀ gan gbà mí tó bá sọpọ̀ lọ́kàlẹ̀ àwọn àìdí oríṣiríṣi máa wá so ẹ jẹ́ ká mo tún máa padà sórí ìjọba náà nígbà kó máa create awareness because tá a bá ṣe àwọn Chinese àwọn Indians bẹ́ẹ̀ ni àwọn Indians tẹ̀ ti wá wọ́n ti wá ń gbin ọ̀gẹ̀dẹ̀ wọ́n làwọn fẹ́ máa ṣe plantain chips fún wa nílùú wa táwa náà sì máa jẹ́ bóun ni a ti wá fẹ́ létò ọ̀rọ̀ ajé tó dáa. nǹkan tó tún wá ṣẹlẹ̀ ni pé àwọn Indians yìí náà tó bá wá tó bá wá sílùú wa ń bì wọ́n wá àwọn ọmọ ìlú wa náà ló máa lò. bẹ́ẹ̀ni wọ́n máa àwọn ọmọ ìlú wa ló máa lò wọ́n máa san owó tí ò tó nǹkan fún wọn àwa ara wa náà la máa fi ń ṣiṣẹ́ wọ́n á pè é hàn lẹ́sípátrì so gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́lẹ́kọ̀ọ́kọ́ ilé ladìyẹ ò sí níyì àwa gan alára ta jẹ́ yẹn jẹ́ ká jẹ́ ká ronú. kí ni àwọn ìgbésẹ̀ tẹ rò pé ìjọba lè gbé láti lè dẹ́kun irú pé àwọn kan ń wá láti ilẹ̀ òkèèrè o àbí sára àwọn foreign investors tá à ń sọ nìyí táwọn wá ń dáṣẹ́ sílẹ̀ ń bí ni àbọ̀n tún fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ èyí tó bá máa sọ̀rọ̀ wá ní ẹ àwọn ń fẹ́ foreign investors o ẹ já lọ sí ìlú òkèèrè o ẹ já lọ pè wọ́n wá kán wá dáṣẹ́lẹ̀ o táwọn ò lè dáṣẹ́lẹ̀ tíjọba ò lè dáṣẹ́lẹ̀ ṣé wọn ò lè rú àwọn ọ̀dọ́ wa lágbára káwọn náà dáṣẹ́lẹ̀. wọn lè dáṣẹ́lẹ̀ mo ti sọ lẹ́ǹkan ìjọba kó tó di pa àti ẹ̀pà àwọn foreign investors wa àwọn policies wa ṣé policies wa wà consistent hmm. ẹ jẹ́ ká wo last year budget wa ní last year ó fẹ́ tó ó fẹ́ tó ìparí ọdún ó fi di pé wọ́n sign budget wa láti ti ń bá tọdún yìí lọ báyìí ìyẹn lọ́nà ìyẹn làwọn òun láti ti ń bá tọdún yìí lọ a sì ń bọ̀ lórí yín o. ìyẹn làwọn olóyìnbó ń pè ní policy uncertainty. Hmm. kò sí kò sí kò sí foreign investor tó rí ẹ pé tó máa rí nǹkan bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ tó máa fẹ́ kówó ẹ̀ lẹ̀. so àwọn ìjọba wa náà de wọ́n yóò yẹ kán ṣe ó yẹ kí tán bá sọ a ó yẹ kí wọ́n jẹ́ a ni. Hmm. àwọn ètò àwọn tó ń ṣàkóso ọ̀rọ̀ òfin wa náà àwọn senate àti house of kán sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ kán má sọ gbogbo ẹ̀ di eh, politics hmm. because nítorí pé ní last ọdún tó kọjá yìí náà tàbá tún wò hmm. ìjọba ò lè ná owó sílùú hmm. tí ò bá sí budget tí wọn bá ń sign budget ení tèrè èjì tèrè náà so kí tẹ́ bá wo last year kí nǹkan tó tún ṣe jọ́mjọ́m last year ó fẹ́ tó bí September October torí ẹ̀ ló fi dàbí pé nǹkan ò rọgbọ dáadáa ní ọdún tó kọjá. níbẹ̀ ní gbogbo nǹkan rọgbọ. náà mo ní pé kò rọgbọ dáadáa ní ọdún tó kọjá tó gbogbo nǹkan báyẹn náà ni a máa ní kó yẹ kí ìjọba wò and another gbé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan náà àwọn government agency wa hmm, àwọn iléeṣẹ́ ìjọba duties ti pọ̀ jù hmm. ilé ìkíní kan form ìní gbogbo sanwó ilé kan jẹ́ kí gbogbo gbogbo ẹ̀ kó wà seamless. Hmm nígbà tí àwa wà ní kékeré wọ́n ní àwọn àjọ tó jẹ́ fún ohun ọ̀gbìn kọ̀ọ̀kan wọ́n ní kòkó board kòkó marketing board rubber marketing board charcoal marketing board kí lẹ rò pé ìjọba lè ṣe pẹ̀lú irú àwọn àjọ ṣé ẹ rò pé àkókò ti tó kíjọba tún dá irú àwọn àjọ yìí padà torí ẹ̀ ń sọ lẹ́ǹkan ẹ ní ẹ oníkálukú wá fẹ́ gbé ọjà lọ ẹ̀wọ̀n á ní kẹsànwó gbá ẹ̀sánwó àwẹ̀ ilé ìgan tún máa ń kó ìrẹ̀wẹ̀sì báwọn tó fẹ́ kọ́jà irú àwọn àjọ ẹ̀ bí wọ́n pe àwọn àgbọ̀ yẹ kókòkò yín wá wàá mọ̀ rà lọ́wọ́ yín o àwa lámọ̀ bá ṣe gbé lọ o kí ló ṣẹlẹ̀ sí irú àwọn àjọ àbọ̀n ṣì wà. gbogbo àwọn àjọ yẹn yìí wà. kí ló wá ṣẹlẹ̀ tó fi wá jẹ́ pé oníkálukú wá ń ṣe ní. awareness ni ò tó gbogbo àwọn àjọ yẹn gbogbo wọn ló wà gbogbo àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ lọ́ ń àbí òsùnmọ̀ fún wa ẹgbọ́n tẹ wà. gbogbo wọn lọ wà hmm. gbogbo wọn dẹ̀ ló ń go àmọ́ awareness yẹn ò pọ̀ awareness ṣe kókó tó bá lè fi tí táwọn ìjọba bá lè fi awareness tó ń fi sí ọ̀rọ̀ ìdìbò tó bá lè fi sí ọ̀rọ̀ economy wa yìí ọ̀rọ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí nǹkan máa tún dájú báyìí lọ. alàgbàdé ní ìbàngbóyè Emmanuel ọjà wo owó náírà sí owó ilé òkèèrè àwa náà mọ̀ bówó wa ṣe rí tẹ́lẹ̀ bówó wa sì ṣe rí nísìnyí pẹ̀lú ọdún tá a lò kọjá yìí ṣe lè sọ pé owó wa tẹ̀wọ̀n. kò kò kò tẹ̀wọ̀n. kò gbé rárá rárá. kò gbé rárá àmọ́ ó ó dúró sójú kan. kò páàsì kò fẹ́ẹ̀lì. kò fẹ́ẹ̀lì ó dúró sójú kan. ẹ̀yin ọmọ nàìjíríà ẹ bá mi kí alàgbà adéníyì bámigbóyè emmanuel káàbọ̀ sórí ètò ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ èyí ọjọ́ ajé àárẹ̀ ajé jẹun ajé ò bá wa dọ̀rẹ́ hmm, yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé bá ṣubú àwọ̀ iwájú tàgbàlagbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ètò ọrọ̀ ajé ní ọdún two thousand and eighteen ọ̀pọ̀lọpọ̀ ní ah, hmm, ẹ mọ̀jà fẹnuwa sùn tí ò dáa ó dáa gan-an ní ẹni ẹni tó kàn ló mọ̀ ṣùgbọ́n ní ojú òwòye àwọn kan wọ́n ní àti kúrò ní recession kò sì ní ti ń jẹ́ recession mọ́ ètò ọrọ̀ ajé ti ń dáa bẹ́ẹ̀ làwọn kan ní ètò ọrọ̀ ajé yìí kàkà kó má sàn lára ọmọ ìyá àjẹ́ ó mọ̀ ń fi gbogbo ọmọ náà fi ń bóbìn ni bó ló ṣe rí gẹ́gẹ́ bí ẹni tó ní ìmọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ṣe atọ́kùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ní ìgbà tí ẹ pa bẹ̀rẹ̀ ètò àwọn aráàlú tó ń sọ pé nǹkan rọgbọn ní ní ìlú wambi wọn rí sọ àwọn ìjọba wa náà wọn wà tán wọn wà nípò láti ṣe nǹkan àkóso ọ̀rọ̀ ìṣúná owó náà àwọn náà ní wọ́n ní wọ́n rí sọ náà nípa ọ̀rọ̀ àwọn tó sọ lá nílé náà wípé àwọn ò rí eh, nǹkan rọgbọ lóòótọ́ hmm. ni wọ́n rí àwọn ìjọba náà ní apá tiwọn wọ́n wọ́n wọ́n wọ́n try wọ́n gbìyànjú wọ́n ń tiwọn because tá a bá pé tá wò ó ó ní àwọn nǹkan tí wọ́n ti ṣe láti ìgbà tó ti wọlé ní hmm. two thousand and fifteen ní two thousand and fifteen yẹn ni wọ́n ṣe àgbékalẹ̀ ní ìjọba ṣe àgbékalẹ̀ ìjọba àpapọ̀ ìjọba wọ́n ṣe àgbékalẹ̀ nǹkan tó ń pè ní economic uh, growth and recovery plan tí vice president jẹ́ alákòóso ìdí tó yẹ gbé ìkíní yẹn kalẹ̀ ni pé wọ́n fẹ́ jẹ́ kí eh, ipò ọ̀rọ̀ okòòwò wa nílùú yìí kó kó gbé pẹ́ẹ́lí ju bó ṣe wà látẹ̀yìn lọ àmọ́ nǹkan tẹ́mi kan máa sọ fáwọn èèyàn ni pé kán ní sùúrù ẹni ká ní sùúrù. bẹ́ẹ̀ni ìjọ téèyàn bá bí ọmọ ọlọwà. Ah. ẹ jẹ́ ká ẹ jẹ́ mi máa rọ̀ wọ́n. sùúrù látọdún mẹ́rin. bẹ́ẹ̀ni ah. ẹ jẹ́ ká ní sùúrù tá a bá ní sùúrù gbogbo àwọn eh, gbogbo àwọn ètò tí wọ́n fi tán tán gbélé lẹ̀ yìí á so èso rere. yorùbá ní àyàngbé ajá dùn ṣùgbọ́n kájá tó gbẹ tán ó mọ̀ ní ìtajà bí ebi ó pa àwọn aráàlú kú ó mọ̀ jẹ́ bí ó pa àwọn aráàlú kú ó dà ẹ jẹ́ a wò ẹ sọ̀rọ̀ nípa àgbékalẹ̀ àjọ tẹ̀pẹ̀ ní economic growth uh, and recovery plan pé ó dà jẹ́ ká tún pe ètò ọrọ̀ ajé padà sípò ṣé ẹ lè fi gbogbo ẹnu sọ pé àjọ yìí o wọ́n ti ṣiṣẹ́ tó múnádóko o àti pé gbogbo aráàlú o àwọn náà ti rí ipa àjọ yìí nígbésí ayé wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lè sọ bẹ́ẹ̀ àwọn apá àwọn nǹkan tá a lè tá a lè tọ́ka sí wa tá a bá wo ọ̀rọ̀ ohun amáyédẹrùn tó ń pè ní infrastructure hmm. àwọn nǹkan tí wọ́n ń ṣe tẹ́ bá lọ sí Lagos Ìbàdàn express road ẹ rí wọ́n ti ń ṣe ọ̀nà ẹ bá lọ sí Abuja àtọ̀dún wo lẹ ti ń ṣọ̀nà. no ọ̀nà yẹn wọ́n eléyìí yàtọ̀ sí gbogbo ìta àrùn lórí Facebook hmm. mo lọ Kwara ní December yìí kò hmm. dẹ̀ rí àwọn nǹkan tí wọ́n ṣe. Mm lójú ọ̀nà yẹn ní ọ̀nà yẹn mo rí pé eléyìí ò kì í ṣe propaganda èmi ò kì í ṣe olóṣèlú tó bá ṣe mà ṣe sọ bàbá àwọn rail náà àmọ́ bí tí eh, tí wọ́n ti tó yẹ kán tún ti ṣe dáadáa sí ní ọ̀rọ̀ eh, iná mọ̀nàmọ́ná hmm. because ara àwọn ara nǹkan tó wà nù plan yẹn náà ọ̀rọ̀ okòwò economy gbogbo ẹ̀ ló wà nù plan yẹn hmm. torí ẹ̀ mo ṣe sọ pé bí nǹkan ṣe ń lọ sí tí wọ́n bá tẹ̀lé nǹkan tó wà nínú plan hmm. nǹkan nǹkan adẹ̀rùn fún wa. nine two thousand and fifteen ni wọ́n ti gbé àjọ ergp eh, e wọ́n ti gbé kalẹ̀ hmm. ẹni wọ́n ń ṣe gbá wọ́n ń ṣe àwo bàbá wò kò sí bàbá ṣe ní à ń ṣe ètò ọrọ̀ ajé tí a ní sọ ètò ọjà okòòwò ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ìpèsè iṣẹ́ fún àwọn tí ò níṣẹ́ gbogbo eléyìí ṣe lè sọ pé ìjọba ó fọwọ́ bà á àbí bó ṣe yẹ kó rí. wọ́n fọwọ́ bà àwọn ibì kọ̀ọ̀kan wọn ò lè fọwọ́ bà àwọn ibì kọ̀ọ̀kan ẹ jẹ́ ká mú níbà níbi eh, nǹkan ọ̀gbìn agriculture hmm. ní two thousand and eight tó lọ yìí tá two thousand and fifteen two thousand and sixteen eh, even two thousand and seventeen tá bá wo ìjọba ń ṣe wọ́n ṣe àwọn ètò tó jẹ́ pé ó mú ayé dẹrùn fáwọn àgbẹ̀. àwọn ètò bíi àwọn bíi lóònù hmm, lóònù tí ó ga ètò ìyáwó tí ò gani lára fertilizer gbogbo ẹ̀ lọ ṣe gbogbo ẹ̀ la gbogbo ẹ̀ la ń gbọ́ ẹ̀ ń rí àmọ́ ní two thousand and eighteen tá a wo gbogbo àwọn gbogbo àwọn herdsmen gbogbo àwọn àwọn herdsmen àwọn tó ń daran tó ń daran ó ó ó really ó really fa ìpèníjà fún iṣẹ́ àwọn àgbẹ̀ ìyẹn dẹ̀ mú ìfàsẹ́yìn wá fún ọ̀rọ̀ àwọn àgbẹ̀ àti iṣẹ́ wọn tàbá tí wàá wo middle belt náà ní applaud àwọn tó Benue gbogbo àwọn ibẹ̀ yẹn Jos Bayelsa gbogbo àwọn ibẹ̀ yẹn south south àwọn àgbà omíyalé hmm. ó ó ó ó ṣe jàǹbá fún ètò nǹkan ọ̀gbìn wọn náà ìyẹn ọ̀tọ̀ tá a bá wo táwọn kinní náà owó orí ètò owó orí àwọn àjọ tó ń ṣe tó ń ṣe tó ń ṣe àwọn tó ń gba owó orí àwọn tó ń gba FRS àmọ́ sí FRS wọ́n gba wọ́n gba five point three trillion ní owó orí lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní owó orí ní gbogbo nàìjíríà wọ́n ní five point three trillion gbà eléyìí jẹ́ àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ kí ló dẹ̀ jẹ́ kí wọ́n rí owó yẹn gbà wọ́n increase wọ́n wọ́n gbé nǹkan tó ń pè ní luxury tax kalẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé kò ń ṣe fún ti mẹ̀kúnnù wọ́n gbé owó orí le secondly wọ́n pè nǹkan kan ní VAT eh, voluntary asset eh, declaration scheme ìyẹn máa jẹ́ pé ìyẹn jẹ́ eh, ètò tó máa jẹ́ káwọn èèyàn wá sanwó orí wọn láì mú wọn pa nípa hmm voluntary act asset declaration. Eh, n tí mo rí ní rèé o ilé méjì mo ní o mọ́tò méjì mo ní o. Hmm. ní ìyẹn evade yẹn dẹ̀kẹ̀ ó yẹ kó parí ní march àwọn ìjọba tún sún wọ́n sún sí june wọ́n ti pé june so gbogbo eléyìí ló tún jẹ́ kí wọ́n rí owó gbà wọ́n rí owó gbà ní ibẹ̀ yẹn àmọ́ ń pa eh, poverty alleviation youth empowerment gbogbo àwọn gbogbo àwọn ọbẹ̀ yẹn wọn ó yẹ kán tó ṣe díẹ̀ sí ó yẹ kán ṣe dáadáa sí. ṣọ́ọ̀tì ẹ̀ ṣe rárá rárá. wọ́n ṣe àwọn nǹkan wọ́n ṣe àwọn nǹkan kan wọ́n ṣe àwọn nǹkan kan nípa nípa ti poverty alleviation ni ọ̀rọ̀ trader money tí hmm. wọ́n ń fáwọn àwọn ìyálọ́jà. ṣé ìlú ìfẹ́ gbọ̀n mẹ́wàá ṣé ìlú ìṣòkòwò ó yẹ ká bira wa ó yẹ abira ẹ má bínú èmi ètò olóṣèlú o ṣùgbọ́n ó yẹ wa ṣé n bá fún yín lẹ́gbẹ̀rún mẹ́wàá ó kú ẹ lè fẹ́ gbẹ̀rún mẹ́wàá ṣe ẹ jẹ́ abira wa. ẹ mọ̀ pé nílé ayé yìí wọ́n máa ń ní àparòkò ọ̀gá jù kan lọ hmm. àfi tó bá gorí ebè gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún mẹ́wàá tẹ̀sán tá a ní ká sọ̀rọ̀ one million náà hmm. one million ó jẹ́ owó ńlá fèmí hmm. ó lè má jẹ́ owó ńlá fèmí bàbá tiẹ̀ wo bẹ́ẹ̀ ṣe wà igan mú wọn wọ́n mìíràn ṣe owó tó àmì o lágbára olúwa. <laughs> so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ten hmm. thousand naira ìyá tó ń ta ata tó gbogbo agbá ẹ̀ ò ju two thousand naira lọ àbí three thousand naira tẹ bá kó ten thousand fún ìyá bẹ́ẹ̀ yẹn hmm. ó níbi tó máa dí ó ní nǹkan tó máa ṣe ìyá yẹn náà á mọ̀ pé tó bá fún ten thousand òun náà ṣàdúrà pé so ó yá ó bọ́lọ̀ ń ṣe dá wa ọlọ́run ìka ò dọ́gba so ten thousand yẹn ó ní nǹkan níbi tó di àmọ́ kò tó hmm. torí ẹ̀ la ṣe ní ó yẹ kí ìjọba ṣe jù. kíjọba ṣe jù hmm. bọ́n ṣe ṣe lọ hmm. tó ẹ̀yin aráalé ẹ mọ̀ pé bá ṣe ń sọ òun náà lẹ́ ń dé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ti máa ní ẹ má dákùnrin yẹn lóhùn kò sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà bẹ́ẹ̀ làwọn kan náà níbẹ̀ ni ó kúkú ń sọ tiẹ̀ ní ẹ̀ ń gbìyànjú ètò ọrọ̀ ajé ní ọdún two thousand and eighteen wọ́n ti yànnàná ẹ̀ wọ́n ní bí ìlú gángan ni ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì táwọn kan ṣe ń kan sára sí ìjọba bẹ́ẹ̀ làwọn kan sọ pé ó kù díẹ̀ káàtó bó ló ṣe rí níjú ẹ̀yìn aráalé ẹ ká lọ sí ilé agbára tí a bá padà dé ètò ojúmọ́ ire yóò máa tẹ̀síwájú ẹ kú